so fún gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ lórí ètò Ògo Ìgbàlà ẹ má gbàgbé àkórí tá a fi ń wàásù fún wa lẹ́nìí òun náà ni àkórí tí a pè ní ìfẹ́ ni Ọlọ́run àwọn ìfẹ́ kan ti ẹ̀wà àwọn ìfẹ́ ti pátìkúkú àwọn ìfẹ́ pamíkú àwọn ìfẹ́ tí ẹ tí ò bá ti sówó kò sífẹ̀ẹ́ irú ìfẹ́ táwa ń sọ kọ́ lélẹ́yìí o àwa ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ tòótọ́ ìfẹ́ tó wà ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà Ọlọ́run ìfẹ́ tó jẹ́ pé nínú gbogbo nǹkan lábẹ́ bó ti wù kó rí a máa forí tì í a máa faradà nígbàgbọ́ wípé tí ẹ̀mí bá ń bẹ tí ọlọ́run náà dẹ̀ pẹ̀lú ọ̀la yìí dára ọ̀rọ̀ ọlọ́run kan tiẹ̀ sọ fún wa ó ní kí a má ṣe ṣàníyàn ọ̀la ó nítorí pé kí ni ó ní ọ̀la máa ṣàníyàn ara rẹ̀ hmm, ẹja nífẹ̀ẹ́ ara wa ní tòótọ́ o bàbá nínú olúwa ó yá ẹ tún jẹ́ ká túbọ̀ tẹ̀síwájú sí i lórí ọ̀rọ̀ Ọlọ́run yìí. hallelujah. hallelujah. ohun tí a ń bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ìfẹ́ ni Ọlọ́run a ti bá wa sọ̀rọ̀ bí ọkọ ṣe lè ní ìfẹ́ aya bí aya ṣe lè ní ìfẹ́ ọkọ bí ọ̀gá ṣe lè ní ìfẹ́ ọmọọṣẹ́ àti ìfẹ́ láàrin ọmọọṣẹ́ sí ọ̀gá rẹ̀ àti láàrin ilé ṣùgbọ́n nísìnyí kí ni ìfẹ́ àwa ènìyàn sí Ọlọ́run hmm. ìfẹ́ àwa ènìyàn sí Ọlọ́run òun ni wípé ká sin ọlọ́run ní òtítọ́ àti òdodo. òdodo. nígbà tó bá sin ọlọ́run ní òtítọ́ àti òdodo kò sí ohun tí o bá béèrè ní ọwọ́ rẹ̀ á ṣe kí ni á fi fún ẹ. nígbà tí ìfẹ́ bá wà níbẹ̀ láti ṣe kí ni wọ́n sọ wípé ní church ẹ service ní aago mẹ́wàá ó ti tètè ṣe kí ni ó ti débẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ìfẹ́ ọlọ́run wà nínú ọkàn rẹ. àti ìbẹ̀rù ọlọ́run. àti ìbẹ̀rù ọlọ́run hmm. ó wà nínú ọkàn rẹ. ó ní ìwé Joshua orí ìkíní ẹsẹ̀ kẹjọ sọ fún rẹ àti èmi wípé ó ní ìwé òfin yóò gbúdọ̀ kúrò lẹ́nu rẹ. ó ní kí o máa ṣe àṣàrò níbẹ̀ ní ọ̀sán àti ní òru. ìtumọ̀ rẹ̀ ni wípé nígbà tí ìfẹ́ ọlọ́run bá wà nínú ọkàn rẹ láàárọ̀ lọ́sàn àti ní àṣálẹ́ wàá mọ̀ pé ó yẹ kó gbé bíbélì ẹ ó yẹ kó ka ibì kan nínú bíbélì ẹ láti ṣe àṣàrò níbẹ̀ wàá mọ̀ wípé ó yẹ kó lọ sí church ní àkókò ẹ̀sìn láti lọ sin ọlọ́run hallelujah. hallelujah. mo fẹ́ jẹ́ kí ohun kan kó yé wa lónìí àwa kọ́ là ń sin ọlọ́run hmm. ọlọ́run fúnra ara rẹ̀ ló ń ṣe kínni ló ń sìn wá nítorí èwo ni ó dá wa gbogbo ohun tí a need a need owó ó máa ṣe kí ni ó máa pèsè fún wa a <laughs> nídìí iṣẹ́ ó máa pèsè fún wa à ń jáde lọ ó ṣaláàbò lórí wa òun náà ni ọlọ́run fúnra rẹ̀ ló ń sìn wá hmm. a nídìí ọmọ ó pèsè ọmọ fún wa a nídìí ọkọ ó pèsè fún wa hmm. a nídìí aya ó pèsè fún wa ọlọ́run fúnra rẹ̀ ló ń sìn wá àwo ò wá ṣe kí ni kí a ní ìfẹ́ rẹ̀ àwa fúnra wa ò wá ní ìfẹ́ ọlọ́run yìí láàárọ̀ lọ́sàn-án àti ní àṣálẹ́ kí ni ohun tí ọlọ́run bèè lọ́wọ́ wa kí a sin òun kí a dẹ̀ bẹ̀rù òun. Hmm. nígbà tá a bá ti sin ọlọ́run tí a dẹ̀ bẹ̀rù rẹ̀ ìfẹ́ rẹ̀ ṣe kí ni ó wà lókun àyà wa ni. Hmm. hallelujah. hallelujah. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí ó ti tó àkókò fún wa láti ní kí ìfẹ́ wa kí ó lè máa wà ní ọ̀dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà má fi àkókò ẹ̀sìn ṣeré nítorí pé o kò mọ ìgbà àti àkókò hmm. jẹ́ kí àkókò ẹ̀sìn rẹ jẹ́ kó wà ní ìbámu pẹ̀lú Ọlọ́run ṣé ń gbọ́ mi jẹ́ kí ohun gbogbo tí o bá ń ṣe jẹ́ kí ó wà ní ìbámu pẹ̀lú Ọlọ́run nípa ìfẹ́ olùgbàlà ó ní hmm. nípa ìfẹ́ olùgbàlà ó ní kì yóò sí ohunkóhun. nígbà tí ìfẹ́ rẹ̀ àti ọlọ́run tó bá jọ wà ní ẹyọ kan wà á rí i pé ohunkóhun tó lè wù kó ṣẹlẹ̀ ọlọ́run á kàn máa ṣe kí ni a máa kó ẹyọ ni. a dẹ̀ máa yanjú gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní rọ̀rùn. arákùnrin àti arábìnrin èyí tí ẹ ń wò mí ní àkókò yìí ohun tí mò ń sọ fún wa ni wípé ìfẹ́ ṣe kókó hmm. bí ìfẹ́ ara wa sí ọmọnìkejì wa ó ṣe kókó then ìfẹ́ wa sí ọlọ́run náà ó ṣe pàtàkì ṣé ó ti yé wa ẹ jẹ́ kí ìfẹ́ yìí kó jẹ́ kókó láàrin nínú ayé wa mo sọ̀rọ̀ jáde ní àkókò yìí níbi tí ayé rẹ ti nílò ìrànlọ́wọ́ àánú ọlọ́run ó yá ọ̀run fi síbẹ̀ lónìí. àmín jésù. gbogbo agbára tí máa ń gé ògo tí ń gé ògo kúrú nínú ìrìn àjò rẹ. lórúkọ jésù. láti ìran ìran ìran ìkíní dé ìkejì ìkẹta ìkẹrin gbogbo agbára tó ń dín ìrìn àjò rẹ lọ́wọ́ nítorí pé ohun kan ti sọnù níbẹ̀ nítorí pé ìfẹ́ Ọlọ́run ti sọnù níbẹ̀ ṣùgbọ́n mo sọ̀rọ̀ àṣẹjáde lónìí ó yá gbogbo èyí tí ń ṣe ìfẹ́ tó ti sọnù nínú ayé rẹ tó jẹ́ kí ògo Ọlọ́run kó ti di àwa tó ti sọnù ó yá mo sọ̀rọ̀ jáde lónìí ó yá ìfẹ́ náà ọ̀run dá padà síbẹ̀ ó yá láti òní agbára ìfẹ́ ọlọ́run tí ń mú ènìyàn ṣe rere ó yá gbà lónìí. àmì jésù kristi. agbára ìfẹ́ ọlọ́run tí ń gbé ènìyàn dé ibi gíga ó yá lónìí ó yá ọ̀run yàn dá fún ẹ. àmì jésù kristi. hallelujah. hallelujah. bí ò bá sí ìfẹ́ ó ní wàá ṣe rí wípé ọ̀gá gbé ọmọọṣẹ́ á lọ fi ṣòwò hmm. wàá rí i pé bàbá fọ ọmọọṣẹ́ ṣòwò ẹnìkan sọ wípé àyàfi ti bá rán dé ẹ̀wọ̀n àyàfi tó bá ṣe kí ni ti bá rántí ẹ̀wọ̀n hmm. nítorí pé a ò ní ìfẹ́ ara wa hmm. ènìyàn jẹ́ ìkankan lójú àwọn mìíràn. wọ́n ti wá gbẹ̀mí ọ̀dájú láàyè. ẹ̀mí ọ̀dájú ti wà nínú ayé wọn. Hmm. lágbájá no no no mi ò ní gbà àfi kí n bá tẹ̀lé dẹ́wọ̀n tí bá sì dẹ́wọ̀n báyìí ni màá tó padà arákùnrin àti arábìnrin ènìyàn bíi tìyẹ ni ẹlẹ́ran ara bíi tìrẹ ni obìnrin ló bí ọkùnrin náà ló bí ò bá jáwọ́ ní àkókò yìí ohun tí ọlọ́run sọ fún wa ni wípé kí a ní ìfẹ́ ara wa kí a ní ìfẹ́ ọmọnìkejì wa gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ara wa gẹ́gẹ́ bí ara wa arákùnrin àti arábìnrin ìfẹ́ ṣe kókó ìfẹ́ ọlọ́run sí àwa ènìyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwa ènìyàn ẹ jẹ́ kí a ní ìfẹ́ sí arákùnrin arábìnrin wa kì í ṣe ìfẹ́ panṣágà ni mò ń sọ̀rọ̀ ní àkókò yìí hmm. kì í ṣe ìfẹ́ wọ̀nbíà ni mò ń sọ̀rọ̀ ní àkókò yìí hmm. kì í ṣe ìfẹ́ ojú kòkòrò ni mò ń sọ̀rọ̀ ní àkókò yìí ó ní àwọn iṣẹ́ tí ara ń fi ara wọn hmm. nínú ìwé Gálátíà orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún ó ní tí ń ṣe wọ̀nyí panṣágà àgbèrè ìwẹ́rí wọ̀nbíà ìmọtípara ojú kòkòrò ìrìndòru irúfẹ́ tí mò ń sọ nìyẹn o hmm. hallelujah hallelujah irú ìfẹ́ tí mò ń sọ nìyẹn ìfẹ́ inú rere sí ọmọlàkejì rẹ àti ìfẹ́ inú rere sí ọlọ́run tí ó dá ọ hallelujah hallelujah. bí ẹ bá lọ sí ìwé Gálátíà orí ìkarùn-ún ẹsẹ̀ kejìléníogún. ẹsẹ̀ kejìléníogún. ìkejìléníogún. ṣùgbọ́n. ìkejìléníogún. ṣùgbọ́n. yes. èso ti ẹ̀mí ni. ó lè ṣùgbọ́n àwọn èso ti ẹ̀mí ni. ìfẹ́. yes. ayọ̀. yes. àlàáfíà. yes. ìpamọ́ra. yes. ìwà pẹ̀lẹ́. yes. ìṣoore. ìgbàgbọ́. Hallelujah! hallelujah. ìwọ tí ò ń gbọ́ mi ní àkókò yìí kí hallelujah. hallelujah. àwọn èso ti ẹ̀mí nìyẹn o ìwọ tí o bá ní ìfẹ́ ọmọnìkejì rẹ gbogbo àwọn ohun yẹn àwọn èrè tó wà níbẹ̀ nìyẹn wàá rí i pé ayọ̀ á máa ṣe kí ni a máa wọlé wá láàrin arákùnrin àti arábìnrin ayọ̀ á wà níbẹ̀ láàrin ẹbí ayọ̀ á wà níbẹ̀ nínú ìjọ ayọ̀ á wà níbẹ̀ nínú iṣẹ́ ayọ̀ á wà níbẹ̀ nínú orílẹ̀-èdè náà ayọ̀ á ṣe kínní ayọ̀ á wà níbẹ̀ ẹni pé kò fi bẹ́ẹ̀ sí ayọ̀ ní orílẹ̀-èdè tí a wà yìí nítorí pé ìfẹ́ ti sọnù hmm. ìfẹ́ ti ṣákun nígbà kan ní orílẹ̀-èdè tí a wà yìí wọ́n máa ta bag of rice wọ́n máa ta ní five thousand naira three thousand naira ṣùgbọ́n lẹ́nu nǹkan èlò náà ta ìgbà kan wọ́n ń ta mọ́tò ní orílẹ̀-èdè tí a wà yìí ní eighties ní three thousand naira wọ́n ń ta mọ́tò ní three thousand naira ṣùgbọ́n lẹ́nu nǹkan bí ò bá ní millions o lè ra mọ́tò nítorí pé ìfẹ́ ti ṣáko lọ hmm. ohun gbogbo lọ sókè arákùnrin àti arábìnrin ohun tí a ń sọ fún wa lónìí òun ní pé ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa ìfẹ́ tó ti ṣáko lọ ẹ jẹ́ ká pín padà. ìfẹ́ òtítọ́ ìfẹ́ òtítọ́ ìfẹ́ tó yè kooro bẹ́ẹ̀ni láàrin orílẹ̀-èdè tó wà ní ìbámu pẹ̀lú ọlọ́run. bẹ́ẹ̀ni láàrin orílẹ̀-èdè láàrin pírẹsidẹ́ǹtì sí gọ́vnọ̀ sí àwọn àbáṣẹ́dọ̀ àti àwọn tí ò belongs to anywhere kí ìfẹ́ bá wà ohun gbogbo a máa ṣe kí ni a máa lọ déédéé. a máa lọ déédéé ìtura gan wà nílùú àti ìfọkànbalẹ̀ àti ààbò tó péye. bẹ́ẹ̀ni a wà nílùú ṣùgbọ́n nígbà tí o bá sì fẹ́ gbogbo ẹ̀ lẹ́ni ẹ̀yìn ẹ̀yìn increase lè lẹ́ni ẹ̀yìn increase lè ìnira máa máa bá àwọn ènìyàn kò sí ìfẹ́ ọlọ́run mọ́. Hmm. arákùnrin àti arábìnrin ìwọ tí ò ń gbà mí ní àkókò yìí oore ọ̀fẹ́ yìí wà fún ẹ̀ láti gba ìfẹ́ ọlọ́run láàyè nínú ọkàn rẹ oore ọ̀fẹ́ yìí wà fún ọ ní àkókò yìí bí ìfẹ́ bá sọnù nínú ayé rẹ bí o bá kú sínú rẹ o ní ìpín ní ìjọba ọlọ́run ó ní ohun tó le jù àwọn ọmọ ẹ̀yìn béèrè lọ́wọ́ jésù wọ́n ní olùkọ́ni nínú gbogbo àwọn òfin wọ̀nyí èwo ni eléyìí tó ṣe kíní tó tóbi jù jésù ní pé ní ìfẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ arákùnrin àti arábìnrin ohun tí à ń sọ fún wa lónìí ní ìfẹ́ bí ẹ ti gbọ́ mi lẹ́nìí mo fẹ́ yẹ kẹ́ máa ṣe àtúnṣe nínú ọkàn yín kẹ́ máa ṣe àṣàrò ó ṣe kókó fún ìrẹ àti èmi láti ní ìwọ tí o ti ń rò lọ́wọ́lọ́wọ́ tí o ń wò mí yẹn tó ní o fẹ́ pa ọmọnìkejì rẹ lẹ́kún ó jára fún ẹ ní àkókò yìí kí o jáwọ́ níbẹ̀ ìwọ tí o ti sọ wípé àyàfi tí n bá ba débì kan kí n tó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bí o bá kú sínú rẹ̀ o ní ìpín ní ìjọba ọlọ́run bẹ́ẹ̀ni mo gbàdúrà ní àkókò yìí ẹ̀mí ìdáríjì ó yẹ kó wọnú ayé rẹ lọ àmì jésù kristi ẹ̀mí tí wàá fi dáríjì ọmọnìkejì rẹ nígbà tó bá ṣẹ̀ ọ́ ọ̀run gbé wẹ̀ ẹ́. àmín jésù. ó yá láti àkókò yìí gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ mi ó yá láti àkókò yìí ẹ̀mí tí ẹ máa fi ṣe rere nínú ìfẹ́ ọlọ́run ọ̀run yàn bẹ́ẹ̀ fún yín àmín jésù nínú ilé rẹ tí ìfẹ́ ti sọnù ọ̀run dá padà àmín jésù láàrin ẹbí láàrin ọ̀rẹ́ ọ̀run dá padà àmín jésù nínú orílẹ̀-èdè yìí tí ìfẹ́ ti ṣákólọ ọ̀run dá padà àmín jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù lórúkọ jésù kristi gbogbo ire tí wọ́n ti sún fún wa lẹ́yọ kọ̀ọ̀kan lórúkọ ọlọ́run israẹli tó dọ̀run àti ayé ire yìí yóò mọyín yóò mímì náà ó yá gẹ́gẹ́ bí ìṣe wa ẹja tó lọ gbádùn orin ẹ̀mí mìíràn tó ṣáà ti fún ọlọ́run ẹ dájú pé ẹjọ́ kẹ̀dẹ̀ máa yọ̀.